àjọlá àtúná máa fi ṣe àjọlá àtúná máa fi ṣe. wàláì sọmọbi láì lè fúláwà inú mọ́lẹ̀ rẹ̀ iná já àná mọ̀ wàláì ẹ̀ ṣòro bẹ́ẹ̀ bí ewu wa ni. karamọ alájà ń lọ ní ẹbí karamọ sí o òkìrìkì náà gbàgbà. wàá jẹ́ kí ọmọ mi mo ṣe tó nínú mi. Cinema ti tún karamọ́ alájà Olasco films Nigeria limited àti gbé jáde. sinimá ti tún karamọ́ alájà alájà tó ń fi ṣé èrí pé kàábà ló dúró sẹ́gbẹ̀ẹ́ mi kàábà ló wà lórí ibi tí mo gbé láti ilẹ̀ mẹ́ka tó débi tó ti bí láyà ṣàìtàn ló mọ yọ sílẹ̀ lọ́wọ́. ọ̀rọ̀ Daniel táwa ń sọ kí Daniel lọ fẹ́ mẹ́rin iṣẹ́ yìí ti tán nínú ilé ìlọ́wọ́ láti ìsìn ìlọ. alájẹ ìrànmọ̀sọ ẹ dákun ẹ ṣàánú mi torí Ọlọ́run etí mo fi ń bọ ẹbí tí mo fi ń bára rèé mùsùlùmí òjòjò ni èmi kí ni yóò níyìn. wọ́n ti kú ò lọ́nà ẹ̀sìn báyìí pátápátá o ti yà. ẹ wọ ẹ wọ ẹ ní sùn i'm talking to my workers when i'm talking to them you don't talk. ó lẹ́ni ó bá gàràfà tó dé kò yẹ kó má máa fi karama sí kí n kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ àbúrò mi kó tó di pé mo gbé mọ́tò jáde irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ẹ̀. ọ̀nà kí lóde tó kó gbé sẹ́nu tó tó. tí mi ò bá ṣe yín báwo lọ́ọ́ yẹ fẹ́ rí gbogbo karamọ́ yìí. Cinema titled Karama Alaja. A movie written and produced by Yinka Solomon Ogunmushi. Directed by Ibrahim Yekini Tele, the icon. Starring Muiwa, Demola, Authentic. Ibrahim Yekini Tele. Yinka Solomon Ogunmushi. Madam Ṣayẹ. Chicken Baba Ọjà. Show Olamilekan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Karama Alaja. Eléyìí tún kọjá àfẹnuròyìn ẹjọ́. Ó ti jáde wìtìwìtì ló ń tà. Ẹ tètè lọ wá ti lọ. Mo ti pé pàtó mo wà ní Ghana tí nǹkan dà fún mi. ò lè káyé sílì tí mo ti ránṣẹ́ sí ẹ i get am before no be property ṣe máa lọ sí náà ó dẹ̀ máa gbà síṣẹ́ ó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí láti bẹ̀ lọ. Jídé port kò yé mi o. Jídé kò kí n ṣẹjọ́ èmi náà owó kan tó ń ṣẹlẹ̀ yìí náà kò ń ṣe nǹkan tó wà bí omi ọ̀gbọ́n lágbára lọ́wọ́ kò máa dá torí mi ò lè omi náà ṣe péyà nígbà tó. Ọlọ́wà jẹ́ ó dáa torí àdúrà mi náà kò kò sí àǹfààní kí ẹnìkan ní kẹ́nìkejì má ní. Ó Jídé ó ti ẹ̀ ní kò tó ṣẹlẹ̀ ládùúgbò yìí rẹ́rẹ́ run ládùúgbò ẹ̀yẹ kan lọ ọlọ́run bá ń gbọ́ wọ́n máa kàn yájú ní kíkan jáde sí ìtàlẹ́nu géètì lọ́wọ́ máa ní wàláì tó bá rí nǹkan tí ojú mi rí tó bá ń gbọ́ ó pọ̀ pò. bí ọ̀rọ̀ àwọn sáàgì àwọn onípọ̀pù yẹn ìdí ló ń pè bẹ́ẹ̀ ládùúgbò yìí o ọlọ́run bá ń gbọ́. àdúgbò yìí ọmọ ló ń pè ní ó bọ ẹnu tán ọlọ́run jíde tó bá rí àwọn nǹkan tí mò rí àwọn ẹmọ ilẹ̀ tí mo rí àwọn fine fine girls tí mo rí ìdí àwọn ìdí tó yẹ pé dùnà ṣé wọ́n wá ń bíòdì ìdí ládùúgbò yìí jọ. mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ bí ẹnu ẹ̀yẹ dání jọ sọ wà òkè sá sára ẹ̀ yá so normal sá ah òun wá iṣẹ́ ò tí ì rí ní ọjọ́ ọ̀la ẹ̀ wá ní àwọn ìdí àwọn obìnrin wà ládùúgbò kí ló fẹ́ fáwọn yẹn ṣe. ìwọ tí mo ń gbàdúrà pé kí ọlọ́run ọba kó dáná kí gbogbo nǹkan tó ń lé kọ́nà jẹ́ kó tètè tẹ̀ ẹ́ lọ́wọ́. sọ gbogbo láìpẹ́ ń sin ní ọ̀rọ̀ obìnrin ò jáde ọ̀rọ̀ ọmọ kan ó sì di bẹ́bẹ̀ rẹ̀ ó sì di bàbàrà àwọn ọmọ pupa ó. god kí ló dé tó ń ṣe báyìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé o ò ní orí tí òun rò ní. yes olórí tó ń rò náà ìwọ tó ń di pọ́ọ̀tì ẹ̀ látàbúrọ̀dù wá sí nàìjà ìyẹn lásán ìrònú ayérayé ni fún ọmọ ẹlòmíì àtúwá sọ wípé kọ́nà ọ̀run bá gbàdúrà kó orí iṣẹ́ tó máa ma ṣe so that wàá lè forget gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ látẹ̀yìn wàá lè forget ẹ onírònú pa ìmọ̀ gbogbo nǹkan tó kàn nílé ayé ẹ̀sìn ni ọmọ tó ṣèdí bàbàrà tó ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ó jọ mi lójú. ẹ bọ jíde téèyàn bá lówó lọ́wọ́ yẹn ò ní kéèyàn má jẹun tó dáa náà kí ló dé tó ń ṣe báyìí. jọ àti pé ká ní o tiẹ̀ pè kan nínú wọn ó dẹ̀ gbà fún ẹ tọmọ yẹn bá wọlé wá síbí sọlọ́wọ́ tọ́ ẹ fún. ṣé wo ò sí ń bẹ̀ ní kí láyọ̀ dọ̀rẹ̀ fún. òfò ni bó ẹsẹ̀ mọ̀ pé o mọ nǹkan tó ń ṣe. jíde ọ̀rẹ́ ẹ̀ ṣé wọ́n á lè tó yìí sí i. ó jẹ́ kí mi dùn náà bó nǹkan tó fẹ́ sọ lẹ́nu. jíde bọ̀ yẹ kó wọn rí bẹ́ẹ̀ tó fẹ́ wọn rántí ó fẹ́ kí wọn rántí nǹkan tí ò iye mo jèrè. yàyàyàyà bẹ́ẹ̀ yìí wọra mo mo ti wọ ẹ́ níwájú ta nà ọ̀hún. ẹ kẹ́nẹ́ tó tòfù yìí mi mi sí ni mi fi tiẹ̀. àrógbó ohun jíjẹ wá bẹ́ẹ̀ yìí nànà ẹ̀ bá rẹ ẹ wá yé mi o táàrọ̀ aka gbó jíjẹ wá dédé bàbá yìí mẹ́ ẹ̀ ti yé mi o yé mo jèrè ṣé èyí ṣètò orí mi wọ́n fi mi wo wo wọ́n fi mi gbóhun jíjẹ lọ́wọ́ àròṣá. torí rẹ mi fi gbà. yé mo jèrè má má má lọ ṣe o bá mo fọ́ fọ́ fọ́ fọ́wọ́ èlèbì má má lọ jẹ́ o mélèé fàárọ̀ o. ṣé mo dúró mo jèrè n yí mélèé yẹn máa tán jẹ́ ìyí mélèé tó lè gbéwìn máa gbé ọ̀fọ̀n máa gbé àárín méjì ẹ̀ torí yẹ ò jí àró ìka kó dédédé wa ọ̀tẹ̀ tó ó promise mi pé máa kó kó léèsì pẹ̀lú àkàrà méjì wa mi jí máa ká mú lọ́ọ́ pàdé ó fún promise mi. máa gbọ́ kí n lọ́wọ́ àró o máa gbọ́ torí mi o. mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́lẹ́ fàárọ̀ o yẹ́mọ̀jẹ̀rẹ̀ mẹ́mẹ́mẹ́lẹ́ fàárọ̀ o. olùjákùjá ó e wá ẹ̀ nànànànà fún o mẹ́ẹ̀mẹ́ o. má jẹ́ jí fọ́ o mi fẹ́ fọ́ o eh, èèrà nẹ́rùn mi o. wo wo wo wo ti wo ti fọ́ wo ti fọ́ kí kí wo bá tún fẹ́ fọ́ kẹ kí wo kí wo ti aṣọ pàyíwọ́ pé mo kàn péré jí jí jí jí wo ká gbé tí èpè lójoojúmọ́. èpè má ka gbé ẹsẹ̀ ni jóòbá ti gbọ́rọ̀ mọ́ran má ka gbé ẹsẹ̀ èpè náyé àti lọ́run wá ká gbé èpè lọ ni. yes èmi ò fọ́ ni wẹ́ẹ̀rí iye elizabeth iye elizabeth èso ọmọ ẹ la fẹ́ ọ̀nà yìí ó ṣe pé káàsì àmì dání èso igi àwọn mi dà mi dá sí me bẹ́ẹ̀ mi jẹ̀yà mi jẹ̀yà wọ́n tún fọ pé wa á fi ní ìyà jẹ́jì rí ọkùnrin kan níbẹ̀ wọ́n máa lókun o wọ́n máa lẹ òkè àti ilẹ̀ wọ́n lọ́run mo jèrè iye ìfẹ́ gbọ́ràn mẹ́rin wọ́n lọ́run o ọkùnrin yóò bá tún wá bí jèsè àró àrá jàrá pákónù ni. Thank you. bọ́dá mi Jídé ti dé o ẹ káàbọ̀ ayé kó ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bọ́dá mi o. Kílẹ̀ mú bọ̀ kílẹ̀ mú bọ̀ ẹ̀gbọ́n mi o. Dàbójú mi sọ náà. Ah, kí ló dé? Jẹ́wọ́ fúlò mi. Ọ̀nà kí ló jẹ́? Ah, bó ṣe tó. Ah, ọlá yín náà ni gbogbo ohun tẹ́ ẹ̀ mú ránṣẹ́ sí mi ó ń oúnjẹ. Ah, ṣé kí n má tán mo ti ẹ̀ láì kẹfẹ́ tó ró fi ìtẹ́ ó bẹ̀ẹ́ lára mi. àbúrò ẹ tó sọ ẹ rè. Ah, àbúrò mi nìyẹn. báwo ni jàre ṣọwọ́ ọkẹ ọkẹ ẹ bá ń gbọ́ wílé kẹ̀kẹ́ wílé kẹ̀kẹ́. wa ń kọ́ ń gbà mo jèrè kò sí ń bí. a jẹ́ pé a máa sáré fẹsẹ̀ kan débẹ̀ nìyẹn. kí ló ń kàn ẹ́ lójú náà removed control mojere ló dúró yìí tó bá ṣe tó ń ṣe ó máa pè ó máa dé bí náà. ẹ bá ìbàtẹ wá rí Mojèrè ẹ wọlé kẹ ẹ jẹ kẹ ẹ mú náà kí n ṣe yín lálejò. òsèlú kí ló dé tó yẹ pé wà tàbúrò ẹ wá jọ jọra yín báyìí. ẹ àwọn jọra ni. ọmọ yìí náà dá gan. Bọ̀dájídé. Ah, ah. Àlẹ́. Àlẹ́. Pẹ̀lẹ́. Báwo ni? Dọ́là kọ̀wé. Yàyà Kúlẹ̀kẹ́. Ẹ gbogbo ẹ̀ náà ni jókòó. Jókòó. Báwo lẹ́rìí sí? kókó ọmọ kókó sáríà sagasa èèyàn olúlu èèyàn mc aṣọ bora èèyàn aláàánú ọmọ yóò ti mọ yan o ó dẹ̀ sọ pé òkín jáde ó sọ pé ò lọ èkó rí àṣẹ ò máa ń lọ sòdì kókó sáríà ló ń dárúkọ náà èèyàn ń símú sílíù olú ọmọ aláàánú aláàánú olókìkí èèyàn afúnilóúnjẹ aṣenilóore adáṣọ àṣíríbò ní agbénilárugẹ apọ́nilé oníyì mc olúọmọ mc olúlu ooo bàbá ooo. ọmọ gbogbo wọn. ó tún bẹ mc. Ah, mo MC. Kamsi ya ni due ko ya kila kila je. Je je da ya da ya ye wo wo wo mo. Eh. Ayé la la o so wo. Eh? Oya, pe pe ba e fo fo fo fo mo fo ji ji ji ji ka wa ba yi. Ah, Koko Zaria, eyo koko koko koko. Ah, mo mo ti mo koko mi ni ìlú e. Orí ọmọ ìwà ń bẹ ọgbọ́n ọgbọ́n. Ṣábúrọ́kù. Ah! Orí ẹ̀ wà bẹ̀. Ọmọ ìwọ̀n yẹn. Eh, ṣé tòótọ́? ó máa kókò mọ mc. mo mi pa mc ẹ ẹ ẹ ẹ ṣùgbọ́n yọ ọ̀hún ọ̀hún àti mi gbùrù mc o kìlúwà yìí ìwẹ́ bọ̀dẹ̀ bọ̀dẹ̀ bọ̀dẹ̀ jíde kìlúwà yìí ìmọ̀rúwà yìí wo wo wo bá rí jíjọba tẹ̀lé olùkọ́ máa ra ìgbẹ́ kí ìmọ̀rúwà wà rí. mo bá wọ sọ́ọ̀bù kan nílùú yìí bí bí wò ti rí kó kó sẹ́ẹ̀bì sí lára rẹ̀ ẹ́ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ kí wà ní ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ṣùgbọ́n àti àti kókó. èmi ò mọ̀ wọ́n o àmọ́ mo máa ń gbọ́ pé àti kókó àtẹ̀tì ní a aláàánú wọn ẹnikẹ́ni tó bá bá ìbànújẹ́ dọ́dọ̀ wọn ó máa bẹ̀rẹ̀ jáde. olóhùn. ó tẹ̀ sí kí ẹ máa ṣe nìyẹn tí ẹ máa fẹ́ pé láyé gbogbo ẹ̀ jùlọ rẹ mi ṣé kí n má tàn ibi ń pa ẹ̀ jẹ́ kí ọmọ ìtú. ó máa jẹun ó máa jẹun kókó sáríà sagasa olú ọmọ. àbáwò wò ó má wọrí ìfọkànbalẹ̀ sórí olúlu tó ń wò yẹn sàgásà tó ń wò yẹn èèyàn mi làwọn méjèèjì ọlọ́run bá ń gbọ́ bàbá àgbàlagbà sórí àwọn tó ń wò yẹn ọlọ́run bá ń gbọ́ níbi tí wọ́n nífẹ̀ẹ́ mi dé níbi tí wọ́n nífẹ̀ẹ́ mi dé tán bá wà lórí ìyàwó wọn jíde tán bá wà lórí ìyàwó tán bá kàn rí kọ́ mi báyìí tó bá ṣe é lórí fóònù wọn ọlọ́run máa bíkẹ́ ẹ̀yìn tó bá fẹ́ kí n pè wọ́n wá sísinsin àbí kí n tẹ pé màtàlẹ́ pé fc sísìn ó máa débi àti pé kókó sáríà. mc tó lówó láti jọ tó dẹ̀ jẹ́ ká lọ kí wọ́n ní. àwo nítorí pé máa ní tìjú ni ọlọ́run bá ń gbọ́ tó bá yẹ pé mo fẹ́ ṣe union ọlọ́run branch chairman ni máa jẹ. ọmọ tó máa ṣẹlẹ̀ èèyàn ńlá ló máa ń wá èèyàn ńlá lọ alápọ̀nlé ló ń wá alápọ̀nlé lọ tábà ti dẹ́kun aláṣẹ lọ. kádọ́dọ̀ wọn ilé mo jẹ́rìí ẹ jíde lórí ẹ wà bẹ́ẹ̀ ṣé wọn náà máa lọ. lọ́dà kòwé ọgbìn tó tó tó tó tó dẹ̀ ń wà á wọrí wà á wọkọ ẹ balẹ̀ wọkọ ẹ balẹ̀ wọkọ ẹ balẹ̀ ló ti mọ̀ yàn gbọ́ ìdè ó dẹ̀ gbọ́ tiẹ̀. mo gbọ́ mo gbọ́ ìdè dáadáa. dáhùn ó gbọ́ ìdè ó dẹ̀ gbọ́ tiẹ̀ ó ti wọnú ara wọn. wà á pákéjì ara dáadáa ni o wọn á wọlé lọ sọ́dọ̀ mc báyìí o ṣé oúnjẹ. Ah. rajile mo mo mọ̀ kọ́ tí tí n gbé jíjẹ wá wọn náà ni o. kí ló gbé wá kí ló gbé wá. láìsí ah, mo láìsí mo gbé wá rí o. má jà sí tara wa nípa ọ̀rọ̀ oúnjẹ yìí o ṣé o mọ̀ mi mọ̀ fẹ́ ọmọbìnrin èmi lọ́kọ ẹ̀ ìwọ ọ̀sìn ìyàwó tiẹ̀ wà lẹ́kọ̀ọ́ oúnjẹ yìí mi lè fi máa dá jẹ. sọ̀rọ̀ náà. ọkọ ẹ ní àdìmọ́. wàá pè mí mc. ok tó bá ti gbé ẹ mc mo ti gbà sọ̀rọ̀ náà bó ṣe máa jẹ́ nìyẹn wá. ó ti yé mi ó ti yé mi. ó ti yé mi ṣebí a máa jọ jẹ́ ni àbí ẹja mẹ́ta ló wà níbẹ̀ ta ló máa jẹ ẹja méjì ta ló máa jẹ ẹ̀kan ah, torí mi lè máa jẹ méjì. níbi tó máa ti tẹ́ ló dé yìí ah. ah, òfò ni ta ló mú ẹ dé lu yìí àbúrò mi lélẹ́yìn náà ta ló máa jẹ méjì. jíde o jíde o wọn máa ń pa àlejò ni wọn yẹ ya àlejò gbogbo oúnjẹ yìí gan yẹ kó gbé bèbè nìkan ni. o ṣe gbé sórí. ṣèbí àlejò bí wọn mú tẹ̀lé wọn. ṣèbí mi lẹ́gbẹ̀ẹ́ àbúrò mi ti fọ́ fáyé ó ti yé mi. mo jèrè ṣé bí mo ti sọ fún ẹ pé kò fọkàn ẹ balẹ̀ MC Musiliu ayédadé one ah chairman gbogbo èkó. mo kàn mí gbórúkọ ẹ mo mo rí jájájá mi lẹ́mọ̀ ara àmọ́ bàbá mi ẹ̀ bẹ̀ kiri fún mi ní báyìí mo jèrè ìbò fọkàn ẹ balẹ̀ sórí Musiliu MC tó ń wò yẹn ọ̀rẹ́ tèmi ni mo ṣàlàyé fún ẹ lọ́jọ́ yẹn wàhálà ọlọ́run bá ń gbọ́ tó máa ń gbé Musiliu MC ó wà ní amẹ́ríkà bí mo yẹn bá ẹ sọ̀rọ̀ yìí ni wàhálà ìtì bá pè báyìí mi ò lè pe lóhùn méjì kó tó dá mi lóhùn máa kàn ní Musili o Ayédáadé o a kàn sọ pé o oh, ò ń bọ̀ lọ́dọ̀ mi nìyẹn tight friend mi gidi àjọ lẹ́pọ́ gidi ní olú ọmọ ṣíà máa gbogbo Lagos state ṣé màá máa parọ́ fún ẹni mi ò lè ṣòfò mọ̀ pé kò lè mi gbé èmi àdúrà mi àwọn àgbélépò mi ò ní mẹ́sì mi ò gbé kò nìyẹn. ṣe bẹ́ẹ̀ yẹn torí ìwọ gangan fúnra ẹ gan òun mojú òun mú bí mo fi lè fojú sọ̀rọ̀ fún ẹ báyìí mo yẹ fẹnu sọ̀rọ̀ fún ẹ mo jèrè ó dẹ̀ ń ṣe bí ọmọ yékele bẹ́ẹ̀ tó dáhùn kan mọ́. ìdíjú mi ní dójú mọ́ ìtọ́jú rẹ̀ wò lálẹ́ yìí. mo bẹ̀rẹ̀ ní ẹ pẹ̀lú gbogbo èdè tó ń sọ yẹn ọ̀gbọ́n tí mo wà ẹ̀sìn mo serious gan mi ò bá ṣeré tó bá mọ̀ pé yes ó mú mi kí n fọ ẹ lẹ́nu jẹ́ n débẹ̀ kí MC tó débẹ̀ because MC gan ò ní rí ẹ̀gbọ́n kó mójú kúrò mbẹ̀ MC MC á rí irú wọn báyìí wàhálà àfọ MC máa fọ ni Ọlọ́run. bí bí bí bí wo hmm, ti jẹ mí kẹ́ ẹ́ pé mo fọ MC ká bínú. MC ò lè mọ báwo ló ṣe ṣe báyìí ṣé bí MC bó ṣe jẹ́ ọ̀rẹ́ mi yẹn ṣé màá lọ sọ́dọ̀ MC màá lọ sọ fún pé ọmọ tẹ́mi fẹ́ mú wá fún ẹ̀yin kọ́ o mo ti fọ lẹ́nu mi ò lè sọ bẹ́ẹ̀ ìwọ ti máa sọ pé àbúrò mi nìwọ màá sọ pé mo ti fọ ẹ lẹ́nu àmọ́ fi ṣòkú òru ni yáyáyáyáyágbóyá ajá ṣèkẹ́. mo jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ tó bá mọ̀ pé o ti gbọ́ èmi á dìwọ́ lọ́wọ́ mú báyìí máa mú ẹ lọ sọ́dọ̀ MC because o ò lè dá lọ sọ́dọ̀ MC o security pọ̀ lọ́dọ̀ MC ah wo sars wà ń bẹ sójà wà ń bẹ everybody wọn kàn yapa àwọn eré àbọ̀ sí gbogbo wọn tó bá dé ọ́fíìsì ẹ̀ báyìí wo ah o tiẹ̀ lè wọlé gbọ̀ngàn wájú àdánù because security ti pọ̀ jù ọlọ́run bọ̀ tẹ́mi bá di ẹ lọ́mú báyìí mo jèrè ó yá ọlọ́dọ̀ MC o àwọn màá kàn wá kí mi bílẹ̀ èèyàn MC o bílẹ̀ èèyàn olúlu o èèyàn kókó o èèyàn gbogbo wọn wàá kàn bẹ̀rẹ̀ sí ni máa kí mi títà máa fi wọlé délẹ̀ màá kàn sọ pé MC o mo jèrè gbà ó yá máa fẹ́ alóhùn ti gbọ́ ni. o àgbà mi bẹ̀ yẹn. àwa gbómi lẹ́nu MC á gbómi lẹ́nu ó dùn mí pé mi ò lè rí i pé torí pé wà lamẹ́ríkà máa pè fún ẹ̀sìn máa kàn ní kó bá sọ̀rọ̀ ni. nọ́mbà ẹ ẹ ẹ lè jù lọ báyìí. náà kò lè lọ kò lè lọ kò lè lọ nọ́mbà tó ń lò lọ́hùn yàtọ̀ sí ti bí báyìí so kí ló máa ń ṣẹlẹ̀. ìfọwọ́ ya ya ya ya bo ya ya bo ya ja ya ja ṣèkẹ́. wo fi gbogbo ya ya ya ya a máa ṣe owó gbogbo ohun tá à ń sọ yìí náà kò lè ok ibi tá a ti máa ṣe ló sọ ṣe bó sọ pé mọ́mí ẹ ò sí nílé. kò sí wọn lé ẹ jẹ́ ká sáré wọlé kí n fọ ẹlẹ́nu àbí ṣé ò fẹ́ lọ rẹ mc mọ́ ni. ọlọ́run kò wéwèwé ní pẹ́ o. tí ìṣe bá pẹ́ lórí mi ìṣígéṣe máa balẹ̀ lórí ni. àgbélẹ̀tọ̀ rẹ̀ ń sọ. wà o ti sọ àgbàǹgbà tí mò ń pariwo rẹ tó mò ń pariwo ìyá mo jèrè mo jèrè ìyá mo jèrè mo jèrè ìyá mo jèrè ẹ ní jèrè ẹ ní jèrè ẹ ní jèrè ìwà fúnra rẹ wẹ ní jèrè kàn mí pẹ̀lú rẹ àró kí omi fẹ́ ní bẹ́ẹ̀ kí kí kí kí jù kọ́nù lọ́wọ́ rẹ yìí omi fẹ́ kiri gan pàpà ẹ̀ mẹ́tẹ̀ mẹ́tẹ̀ mọ̀ kí omi fẹ́. mo ti wọnú lé ìbáyà rẹ ìbáwọ náà àṣẹbí lọ wà gbọ́ kí ni mò ń fi etí ara mi gbọ́ káàkiri ta mo wà lójú oorun ni olórí burúkú wọn náà ní wá láti èkó tí wọ́n rí wà tiẹ̀ tẹjọ́ ní mọ́ra yín náà. ó lè dàbí gbọ́ kàkàkàkàkà bí. ẹ bẹ́ẹ̀ sì rún kí n wọ́rẹ́ nìyí wà nàtẹ́kọ̀ ìyẹn gangan ẹ̀ sòun o omi gbẹ̀rú sí yíra nílùú èkó ìyẹn kílákílájẹ́ dáyádáyà yẹn òun gángan ni o èyí yẹn lẹ̀ pósítẹ̀ kiri yẹn gángan òun wo àtọ́gbàlù yìí yìí wá rí. kórokórè rẹ̀ ò gbádùn òun lẹ́nu sí pàdé ẹ̀ mc ṣé bí wà lọ sọ pé èèyàn gíga ọjọ́ ọba ìṣó lójú kòkòrò mc níbo ló fi kókó sáré àsì. o ebi ti tó eh, pa. ṣé ẹ eh, kókó sáré ọ̀gá jẹ mc lọ ó ti jẹ mc lọ mú ó lè ní ọ sọ́ọ́rì wọ́n mo tẹ̀sí wà inú bí mi àti wọ́ọ̀ àti yá rẹ o ṣé bí Òṣòdì lọ ti fẹ́ máa lọ jẹun nísìn bóyá òkè rán wọn sí ọ sóṣòdì iṣu ni o epo àti jíjà àti mímu tí mo kó wá bí mo fẹ́ gbà lẹ́nìí mo fẹ́ gbà lẹ́nìí. àìrọ́ kú níbẹ̀ yìí jíjọ̀gbọ́n pa ẹ́ níbẹ̀ ìjàrá pa ẹ́ jí lẹ́rù o lẹ́rù o ṣàgbọ́ o ayélujára kókó o lẹ́rù o wá báyìí báyìí jẹ́ wá pààrọ̀ o wọ́n fẹ́ kú kàbí jí ẹ jí jíjí wòye ni mí ara wọ́wọ́ wọ́n mi fàyè ni mí ara báyìí jíjà gbọ́ pa ẹ́ jálára pa ẹ́ kònú o o o o tẹ́ mi ọrùn. tí n bá kú nìsí kankan. ẹ kàn mí kíkan mi pẹ̀lú rẹ. mo dáràn mo dáràn ìfẹ́ lẹ́yẹ ní kọ́lé lè ìfẹ́ àṣà gidi lélẹ́yìí àṣà tó lè ṣàyàn pa. Ah! ẹ ọ̀dà kò sí wàhálà èmi ò kó lọ mọ́ àti tẹ́bẹ̀ ti jẹ́ ìwọ àti ìyá rẹ gbogbo tẹ́ ti jẹ àti tẹ́ ti mu ẹ bá mi sún sínú báàgì kan kí ló dá sórí àtàn ó pè mí ju kó wà nù yín lọ ó pè mí ju kó wà nù yín lọ mo rò kára rẹ ò jábọ. àrọ́mọ fẹ́ jẹ pé o dédédé dédé aráàlú yìí àrọ́mọ fẹ́ jẹ pé báyìí o. èmi fẹ́ jẹ pé láì sàṣàrò láì sèbọkọ rẹ kò sí wàhálà. ayélujára màá ti parẹ́ ṣe o. sọ́ọ̀rì lórí pé mo gbọ́njà wá fún yín ọ̀dùnmọ́rẹ́ èkó ó máa ń àwọn tọkùn oríṣàngó àti ayílála àti kíní kan ló máa pa mí tọ́ba pa mí gan lẹ́yìn ní ti kú kán tó dẹ̀ wá nínú kú tọ́bi lọ mi ẹ bá tọ́jú oúnjẹ mi lẹ̀ ẹ bá tọ́jú ọ̀dọ̀dà ibi náà jáde síta ibi jáde síta. òbí wà nípa àwọn ibà ti kú rúbà ìjọba ti go ọpọlọ wọn ọmí kú rúbà kan náà ni. bá wa. ọ̀gbẹ́ni ni. nǹkan tí wọ́n bá wá sílùú yìí ìyẹn ni ìdí gẹ́gẹ́ bí ìdí mo jèrè ọlọ́run dẹ̀ ti fún ẹ rí nìyẹn ṣùwárí èmi tó ń wò yìí èmi ò bá di wa mi ò dẹ̀ bóbìnrin wa o ọ̀rọ̀ ọ̀la lèmi bá sílùú yìí ó dẹ̀ kù bí ọjọ́ méje kó tó ṣe tán. o bẹ̀rẹ̀ karamọ ti ẹ nìyẹn nǹkan tó wá jù lọ́rọ̀ ẹ nìyẹn jàre ṣé o fẹ́ sọ ń sìn pé mi ò mọ nǹkan tó gbé ẹ wá sílùú yìí. mo bá wá sílùú yìí. ẹ nà gbogbo ẹ ní mo mọ̀ náà. kí ló gbé mi wá. ṣé kò ń ṣe gbogbo ẹ náà lájọ sọ ṣé kí n bẹ sòtọ́ rọ gbogbo live tí wọ́n ń lò yẹn kọ́ lè mí ń lò kiri o bí n ṣe máa tún lówó ju bí mo ṣe wà yìí lọ nǹkan tó gbé mi wá nìyẹn. ju bó ṣe wà yìí bẹ́ẹ̀ ni bó ṣe wà o ti lówó tó. ọ so máa gbọ́ so wọn ti jọ kan tí mò ń receive call nínú ilé ní pálọ̀ mi. tí mò ń sọ pé ó jọ kó bá mi máa sọ bàbá àjànà anytime tó bá ti dé kó jẹ́ kí n. so rántí. ẹ mo rántí. bàbá yẹn ni mo torí ẹ wá síbi. kí ló wọn fẹ́ ṣe. bàbá tí mò ń sọ fún ẹ yìí <laughs> òun ni ọ̀nà ọ̀la mi mi ò lè fi bàbá yẹn ṣeré láti bí síbẹ̀ yẹn bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí kí n tó wá sílùú gbogbo nǹkan tí mo ní láti get mo ti sẹ́ǹdì ẹ̀ wá fún bàbá kan tí a mọ̀ sí bàbá olóyè bàbá yẹn òun ni atọ́kùn bàbá àjànàkú tí mò ń sọ yìí so wá mọ̀ kan bàbá àjànàkú tí mò ń sọ yìí ìgbín ni agbára ẹ̀. ìgbín. bàbá olóyè kan wà nílùú yìí tó jẹ́ pé wọ́n máa ń bá mi tọ́jú ìgbín mi títí tí bàbá yẹn máa fi dé ó dẹ̀ kú bíi two days mo sì ń bẹ sọ̀rọ̀ yìí kí gbogbo ètò tó ń ṣe fún mi lọ́wọ́ kó tó dìbò yanjú tó bá ti lè yanjú lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ká tó kúrò nílùú yìí tí bá máa tún fi dẹ́kọ̀ owó tún ti dé. ẹ jíde ó fà ní kò bàjẹ́ ó ṣe mú àwọn ìgbín tí wọ́n sọ yẹn because ìwọ náà mọ condition tí mo wà ṣó mọ̀ pé kò sí olóòrùn mi púpọ̀ lọ́rùn àbí ó ṣàlẹ̀ sọ pé ó tẹ́ ẹ lọ́rùn bí mo ṣe ń wáṣẹ́ káàkiri ìgboro yìí tí mi ò níṣẹ́ because ìwọ náà gbìyànjú fún mi tó ó dẹ̀ try láti kó ìgbìyànjú fẹ́ mi kémi kò fún bàbá yẹn kí bàbá yẹn tiẹ̀ báyìí náà ṣe ọ̀rọ̀ ilé ayé mi so èmi náà tẹ̀lé wa òkè jù báyìí lọ. ọ̀rẹ́ mi ò mà fọ́ ni o. kémi kó ìgbín tèmi kémi kó fún wọ. pàápàá jùlọ ẹni tán bá ti fi ìgbín ìsọ orí ẹ̀wọ̀n kì í fún ẹnì kejì ẹni yẹn máa wá tiẹ̀ náà ni. ó ti yé bọ́tù má jẹ́ ìparọ́ fún ẹ ọ̀nà wà tá a lè gbà tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ yìí ìwọ náà fẹ́ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi bí ilé pé kó kàn máa sáyé ẹ kiri kó dẹ̀ máa jayé kiri ń tiẹ̀ òun ni bọ́tẹ́ o èmi fẹ́ soríire kí n tó kú mo fẹ́ jẹ́ ẹ̀dá tí wọ́n ń pé jọsìn tí gbogbo ayé ń fi orúkọ ẹ̀ tán fi ń tọrọ kí n tó di pé mo dàgbà mo fàyí lẹ̀ lọ ìyẹn lèmi ń lé kiri o bó tó bá jẹ́ pé bó ṣe sọ ìwọ náà fẹ́ mo lè bẹ́ẹ̀ tíráyẹ tó bá ti wá dìgbà míì tán bá fẹ́ ṣe nǹkan tá à ń sọ yìí màá tètè jẹ́ kó mọ̀ bí gbìmí bá ṣe ń dọ́dọ̀ bàbá yẹn báyìí tiẹ̀ náà máa tẹ̀lé straight má dẹ̀ yẹn yú ẹ̀ papọ̀ ibi ìgbà wa ni màá ní sùúrù dìbò rẹ. jíde ọdún méje ni màá fi ní sùúrù. ọdún méje ni seven seven years No man say. ṣe. wàhálà jíde ò kí ṣe èèyàn gidi wàhálà ọlọ́run máa gbọ́ èèyàn burúkú ni ẹ èmi àti ẹ̀ wàá mọ̀ pé wọ́n ò nífẹ̀ẹ́ mi màá máa tẹ̀lé so o fẹ́ kí n lówó tó ẹni o fẹ́ kí n máa tẹ̀lé ẹ kákàkiri kó máa sọ pé ọ̀rẹ́ ẹ lélẹ̀ kó máa fún mi lóúnjẹ lásán. bọ́sẹ̀ mi try fún ẹ tó. wo kúrò mẹ́jàre try òṣìwò ló ń bá mi sọ nǹkan tó máa ń jù lọ́rọ̀ ẹ nìyẹn. Ah, gbogbo iṣẹ́ tí mo bá yẹ wá yẹn ìyẹn ò jẹ́ ìyànjú mi àbí. ìyẹn ni màmá ṣe kí n tẹ iṣẹ́ yẹn gan apàlà àtọ́ bá tẹ̀ bá mi wáṣẹ́ yẹn èlò náà fẹ́ san fún mi ní sálárì tí màá fi lówó tó ẹ kí ló ń ṣe báyìí náà kò wá òkè. ẹ lo ẹ lo ẹ lo ṣé kò tó ń try láti sọ fún mi nísìnyí pé eléyìí tá à ń sọ yìí ó jẹ́ iṣẹ́ tí wọ́n máa ń wá fún yàn olúkálùkù ló ń sáré fún kádàrá rẹ̀ náà kádàrá tèmi ni mò ń sáré jíde. kádàrà ah. tèmi ni èmi ń sá fún yẹn tí wọn náà bá mọ̀ pé onífẹ̀ẹ́ sírù nǹkan yẹn ó lè lọ síbò míì náà. jíde gbà mí nígbà òjò kémi náà gbà ẹ nígbà ẹ̀rùn àjọ wà fúnra wa ni kí lajọjọ rẹ fún kí lajọjọ rẹ fún ó yẹ kó gbé mọ́tò ẹ sọ́nà kémi náà gbé tèmi tẹ̀lé ẹ nǹkan tó ń pè lọ́rẹ̀ nìyẹn èwo ni kí máa kákò sẹ́yìn mọ́tò ẹ kí wọ́n máa wà mí ó mọ̀ yẹ kó dáa ó fẹ́ sọ mí di pn yẹn náà mi láì gbogbo orúkọ bẹ́ẹ̀ o. àgìdì àgìdì tó máa ń ṣe yìí ló máa ń bí mi nínú. èmi náà ò láì kí ọjà. wọ́n máa ń fi ọ̀nà àti la ọmọ làkejì ni mo tún try láti ṣàṣírí ọ̀rọ̀ mi fún ẹ tẹ́dà ọlọ́run ò lè sọ síta o tún bá mi lágídí. èmi àti ẹ ti jọ di ọmọ ìyá o ò lè ṣe bẹ́ẹ̀ àmọ́ nísùn ọjọ́ méje sí ọdún méje mọ́ ọjọ́ tó wà lórí mi náà ṣọ́wọ́n pé mo ti darúgbó ni àtúnṣe tún wà tó bá wù ẹ láti gbẹnu ẹ dání láti farabalẹ̀ gbọ́ mi. mo ń mo jèrè èyí tó jẹ́ girlfriend ẹ bàbá olóyè tí mo ní wọ́n máa ń bá mi gẹ́ẹ̀tì ibi tán máa ń bá mi tọ́jú ẹ̀ sọ́wọ́ yìí bàbá yẹn yan ìyá mojèrè èyí tó jẹ́ girlfriend ẹ̀ yẹ bàbá yẹn yàn lálẹ́ èyí tí mo mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ wa tí mojèrè dẹ̀ ti wọ́n sìn kò sí nǹkan tó bá bá sọ tí ò ní gbọ́ it's better kó pe mojèrè kó bá sọ kó bẹ́ẹ̀ bóyá ó lè bá màmá ẹ sọ̀rọ̀ láti kó ìgbín titi ẹ̀ tó wà lọ́wọ́ bàbá yẹn bóyá lè kó fún wọn so that time tán fẹ́ ṣe nǹkan tán fẹ́ ṣe fún mi wọ́n á lè jọ ṣe papọ̀. Jídé ṣé solution ló ń bá mi wá ẹ̀ solution ló ń bá mi wá ẹ̀ ẹni tẹ́mi ò mọ̀ rí ìgbà orí mo ṣe mọ́ ọmọ òjèrè tó ń sọ yìí tó ń sọ tẹ́mi lọ gbàgbé lọ́wọ́ ẹni tó ní ìpín yẹn tẹ́mi fẹ́ lọ gbà lọ́wọ́ yẹn ṣé ìyẹn dẹ̀ bá kó ìpín yẹn fẹ́ wọ́n ń ṣọ̀rẹ́ tèmi. ọ̀gbẹ́ni try not try not now. Jídé má wọrí má wọrí kò sí nǹkan tọ́lọ́wọ̀n ò lè ṣe láyé. mo ti wá nǹkan yẹn káàkiri gbogbo ọjà ni mo ti lọ mi ò dẹ̀ rí rárá mi ò mọ bí tí mo lè wá sí òun gan ló jẹ́ kí n wá sọ́dọ̀ ẹ̀mí báyìí torí fẹ́ kí n. a ní mo fẹ́ jẹ ìgbín ìgbín wù mí jẹ. ìgbín. ọlọ́run láti ìgbà tí mo ti dé mi ò rí ìgbín jẹ kó dẹ sí ọjà tí mi ò ti wà dé nílùú yìí mi ò rí ìgbín kankan náà. òun ló jẹ́ kí n wá sọ́dọ̀ ẹ̀ pé bóyá tí bá wá sọ́dọ̀ ẹ̀ wá bá mi kẹ́ẹ̀tì gbé àbí báwo ni. kàtà ṣe báyìí kẹ wo wo wo wo dẹ̀ ti lọ sọ̀jà wẹ̀ rí ìgbín wúwo mọ̀ yín ṣẹlẹ̀ jíjí jítọ̀ lábàtọ̀lá èmi e, pẹ̀lú rẹ̀ à ń lọ sọ̀jà owó dé àárín ìgbìnrà ní bẹ̀bẹ̀ náà. mo jèrè mo jèrè báwo ló ṣe ń ṣe báyìí gbogbo wa ti bá ti nídìí kan lọ́wọ́ wa ṣáà máa complain ṣáà ni ṣebí wọn náà mọ̀ pa àwọn àgbàlagbà wọn máa ń nígbìn nínú ilé. wọn náà dẹ́ máa ń sọ fún mi pé mọ́mí ẹ̀ láìkì gbin gan àṣé wọn wà ní nígbìn ni báwo ló yẹn ṣe báyìí. ọ̀dà kọ̀wé mẹ́ẹ̀mẹ́ ah, ó dàbí mọ́mí wa o mọ́mí wa o mọ́mí wa ó dàbí mo mí rí ìkàn nínú ilé jíjíye mo jèrè tó jòbó mọ́lẹ̀ báyìí ó dàbí ó dà fọ́ ìgbín ara ní bẹ̀bẹ̀ yẹn ah. mọ́mí wa mọ́mí wa ah. máa ti kó òró mọ́mí wa mọ́mí wa ó ga fún ẹ mú mi wá mú mi wá mú mi wá ó dàgbé ìgbín ni ìyá kínní kan dè dè mọ́. ìbá lẹ pa ẹ bá mi gbé ògbọ̀n mi yí wo kó o kó jèrè má kẹlẹ kó wọ́n jí olè wọ́n ra ni olè wọ́n ọ̀la ẹ̀jẹ̀ wọ́n jù pẹ́ wọ́n jù pẹ́ mo ti wọ́n ah! jí. ayé lálẹ́ ayé wọ́n bá ti ní làmí kẹ́. wọ́n mo jèrè má kẹlẹ àmọ́ jèrè àmà mi jalè ojú pẹ́ o. ayé lálẹ́ aṣọ ògbówó àyẹ̀mọ̀jẹ̀rẹ̀ ah, ìwọ́ ẹ̀hàn bẹ́ẹ̀ mo lè rà mí mú rẹ̀ unajo ẹ unajo ẹrùn ẹ wọn lára mi wọn máa ní mo fẹ́ mú ìgbọ̀n yẹn sí. àyè lọ́la sọ gbọ́. mo jèrè bá mi gbé ìgbọ̀n mi. mẹ gbẹ ìgbín rẹ kí ṣe kẹ mẹ mo fọ mẹ mẹ mẹ mẹ mẹ. mo jèrè mẹ gbẹ ìgbín rẹ. mo dẹ̀ ti jẹ òye àbísọ náà kú o ọ̀nẹ́ kì yóò fi ìgbọ̀n yìí jó musa náà mi o yóò fọ pé jí ìlàmú sehun o wo dẹ̀ la he wo jẹ́ mo jèrè. mo fọ́ mẹ́ gbẹ̀gbín dédédé ọ̀nà àdúgbò kan wá o bàbá jalè ó tún pẹ́ o ó jèrè jalè o ọ̀rọ̀ bàbá o. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀. ẹ̀rọ pẹ̀sẹ̀. ìyàlọ̀ kúrò lẹ́kọ̀ọ́ ọba tó máa mẹ́rin sọ̀rọ̀ tí ì jẹ́. ta ló mú ẹ̀rọ tiẹ̀ wá o. èmi mú tèmi wá o. Yeah ẹ̀rọ agbe tó ń gbére pàdé olókun má gbére pàdé olókun mọ́ ọ̀dọ̀ ojú ni wọ́n gbére báyìí o. alukó tó ń gbére pàdé lọ́sà láti wà lọ́sà mọ́ ọ̀dọ̀ ojú ni wọ́n gbére mọ́. Ọdún gbòógì ànàlúfẹ̀ ọkùnrin rere tí wọ́n bí omi ọkùnrin àjàntí rere tí wọ́n tó lùfà lẹ́nu pẹ̀lú lójú bọ́ nígbà tẹ́ mo sọ fún un pé láṣẹ lẹ́nu ìsáró dandan kí n láṣẹ lẹ́nu gbogbo tá a wí lónìí kárọ̀ rọ̀ mọ́ ẹ̀rọ ṣẹṣẹ ẹ̀rọ ṣẹṣẹ ẹ̀rọ ṣẹṣẹ kọ̀wé kọkàn yóò balẹ̀ ìyára pápá làbátú òjòjò ò ní sọ́wọ́ kọ́ mọ̀nà yá tù ní sọ́wọ́ àṣẹ tù ti ṣe bẹ́ẹ̀rẹ̀ rọ̀. ta ló tún mú ohun ẹ̀rọ ti ẹ̀ wá o. bí gbogbo wa ti ṣe mọ̀ pé tipátipá òun la fáwọn sáyé láti kékeré nìgbé ti gbé kí ẹsẹ̀ yìí tó lọ igbó ká ẹnì kò ní jàun kó jẹ gbá bẹ́ẹ̀ la ò ní jẹ ìgbé tòun ti kára ń a ò ní jàbò tòun ti rọ̀rọ̀ lọ́rùn a ò ní borí ológbò nímọ̀ òkun èèwò òrìṣà bí gbogbo wa ṣe wà ń bì yìí àní tójú lẹ̀ mọ́lẹ̀ o àní ṣìṣe o àní kú fọ́tayọ̀ tó bá tún wá dìwò yé ẹ̀mí ojú á pé ẹsẹ̀ á pèlè jù báyìí lọ àní pẹ̀dín. Hmm aláàtúwá o àádẹ́wà ọ̀rọ̀ báyìí ti gbìn a kì í bá lóolúwa gidi gbóná ilé wa ò ní gbóná òdi o àpàpà hàn hàn nílẹ̀ fún ọ lọ́yẹ́ gbogbo kọ̀ọ̀kan mọ̀ rẹ̀ rẹ̀ barisa dífọ́ fún bàbá mi Ọ̀rúnmìlà bàbá mi fẹ́ nára ẹ̀ dágbà bá ó fẹ́ nára ẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní bọ́ọ̀lù gbogbo tí òun yóò ṣe mọ́ ṣẹ́ àbámọ́dé kan ní dá tiẹ̀ kó mọ́ ṣẹ́ gbogbo ìta wí lónìí kárọ̀ òwúrọ̀ mọ́ kárọ̀ òwúrọ̀ mọ́ ìfúra lẹ́jọ́ ń gbọ́ lómi ara tù ní sọ́wọ́ á tù ní sọ́mọ́ àtùnsákùtù ṣe bọ́ọ̀lù lẹ́yìn iwájú bá gẹ́rọ ọmọ contract yẹn lélẹ́yìí o ẹ wá wò ó mọ́kọ́ tó wọ́n ṣe fún yín sìn sórí contract tí mo ń wo wájú wa yìí ọlọ́run máa ń gbọ́ mú bẹ́ńtì ọlọ́run eléyìí ò gbọ́dọ̀ fò wá dá o kò tiẹ̀ ní fò wá dá lágbára ọlọ́run báyìí because company wa ló máa ṣe ẹ wá wò ó mọ́kọ́ tó wọ́n ṣe fún yín sìn nítorí ọlọ́run fi bẹ̀ tó bá ti di lọ́la because time ti lọ sí tó bá ti di lọ́la báyìí lọ síbẹ̀ so tó bá ti wá débẹ̀ má bá wọn sọ̀rọ̀ wọ́n ṣàgbé fóònù fún máa ẹ̀rọ kéèyàn bá máa sọ̀rọ̀ fún wa mọ nǹkan tí màá sọ ṣó ti gbọ́ báwo ló ní ṣe báyìí náà ṣé mo ti rán iṣẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi máa ṣètò ẹ̀ fọkàn ìbàlẹ̀ náà business ilé yìí ò ń ṣe business kékeré contract ńlá ilé yìí fọkàn ìbàlẹ̀ ṣó ti gbọ́ ókè ọ̀rẹ́ wow ah! ọlọ́run mà dúpẹ́ lọ́wọ́ ẹ o ah, àánú ni mo rí gbà o yẹ ẹ sá ni ẹ. Ah, kí ló dé congratulations sir mo ṣẹ̀ṣẹ̀ rí sí kọ̀ọ̀tàn ní gọ́ọ̀pì àgbẹ̀má kọ̀kọ́ ṣe rí contract tí à lè wọ́n ti award ẹ̀ fún wa. wọ́n ti award ẹ̀ ah manager. iṣẹ́ yẹn ti bọ́ sí. ọlọ́run sá ti ah, bọ́ sí. a máa celebrate ẹ ni òṣòdì iṣẹ́ kan náà lèmi náà ṣe mí báyìí sí iṣẹ́ yẹn náà ti ṣe kí ni o tún ti wọlé. tẹ máa ní. ó make sense gan ó make sense gan bídìí ah, makes sense. tẹ lọ́rùn. bó sà ẹ price iye tí ẹ̀yin àti negotiate yẹn ẹ ṣe gba lọ́wọ́ wọn. Ah, ọ̀rẹ́ wa sórí kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ sórí bíbá tó ń wo yìí hòtẹ́ẹ̀ ni mo fi ṣe tẹ́lẹ̀ kò ṣe pé ilé gbígbé ti bá tà kí lọ́ọ́ fi parí estate tí wọ́n ń kọ́ lọ́wọ́ ni kò ṣe pé mo kẹ̀ fẹ́ lọ́dúnárì olóye jẹ́ pé iye owó yẹn à mi tẹ̀lé gba iye gan mọ́ but ẹ sà ẹ̀yin náà mọ̀ pé ibi hòtẹ́ẹ̀lì fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kan máa ti bàjẹ́ nínú ẹ̀ táwọn náà máa tún ṣe kò sí bí èèyàn ṣe máa ra nǹkan láyé yìí ó sì máa ní àwọn nǹkan tí wọ́n máa tún ṣe ń bẹ̀ kó tó dìbò máa wà òkè ẹ gba price ẹ lọ́mọ ẹjọ́ tó lọ́rọ̀ because ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí tí mi ò bá ní kanra mi ò ní tẹ̀lé yín wá sí ibàyọ̀ serious buyer ni mi. a mọ̀ ṣùgbọ́n nǹkan pẹ́pẹ̀pẹ́ náà la máa ṣe lára ẹ̀ ṣùgbọ́n tí mo lè ṣe fún yín báyìí ni pé torí ọlá agent mi ẹ fi ten million kún kí n bá yín ṣe bẹ́ẹ̀ àfi ten million kówó yẹn. agbára ọlọ́wọ́n bá. my chairman ẹ mọ̀ pé ká tó rí client àwọn agent ṣé kiri kọ́ là ń ṣe o ká tó bọ̀ wá dé ká tó confuse wọn ten million tẹ́lẹ̀ kan fi kún owó yẹn ó ti pọ̀ jù kò easy ten million ṣòwò kékeré bọ̀ máa bá client mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa fi five kún ẹ̀ ọ̀nà àsàbọ̀tẹ́ yẹn ó ti pọ̀ jù ẹjọ́ ẹ bá wà kàn ṣe sí. ẹ wò sáà òun náà ni wọ́n ti sọ fún mi yẹn wọ́n ní ká five million naira ká sí orí owó yẹn lẹ́yìn yẹn mi ò lè san ten million naira ìjọ ohun tó lọ́lọ́ owó yẹn wọ́n jù náà even gan five million naira tí mo fẹ́ fi sí yìí gan mo kàn fẹ́ rọ́jú ni ọlọ́run torí pé mo kàn like structure bọ́ yẹn ṣe yíba. wẹ́ mo fara mọ́ five million yẹn lágbára ọlọ́run kò sí wàhálà ẹ̀yin náà ẹ wá tẹ̀ lọ́wọ́ nǹkan tẹ fẹ́ rà ẹ lè mọ̀ pé owó ọ̀tí ẹ̀. five million. àgbà five million yẹn fi kún ẹ má wọ̀ ọlọ́run kó fa àlùbáríkà sí. five million náà pọ̀. Ah, ọlọ́run á ṣe ọlọ́run ah, á ṣe yẹn fáwa ah, ọlọ́run á ṣe. gbogbo ẹ̀yin náà gbogbo ẹ̀yin ni láti bí o báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ ká lọ gbogbo ẹ. ẹ jẹ́ ká lọ. ẹ wúlẹ̀ wúlẹ̀ ìwà tó wù kò bójú mu o ìwà tó wù kò bójú mu lọ́nà wo kí n mo ṣe. ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ tó fún mojèrè lóyún ṣé o mọ̀ kankan pa ẹ̀ ni. a máa jẹ́ pé mi mo kó tán rẹ̀ sókè sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí ọ̀rọ̀ burúkú ló ń sọ lẹ́nu wọn sọ̀rọ̀ sí mi bá ọmọ láíláíláíláíláíláí ah, ah. kí n tèmi àbí ìgbà tó ń jẹ́ ìgbádùn rẹ̀ mo wà bẹ́ẹ̀ ni èmi mo ṣe kẹta wọn ni ohun ohun mo jèrè ló ṣe kí n tèmi àbí mo jèrè àmọ́ ọjọ́ ọmọ kékeré ni. ó dà nǹkan tó ń sọ sí pé ṣé wọn lo kàtàn wọn sókè ṣé ìwọ kọ́ ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ rí tó fi wá síbi bíi ni. kí n tèmi bọ́ wá wò wá wá ní bọ́ wá láwọn wá fi wá wò wá ṣé wọ́n sọ pé kọ́ máa wà ní. n mọ kankan pa ọ̀rọ̀ tó wà nílẹ̀ kẹ́nikẹ́ni ó mọ̀ dárúkọ mi o n mọ kankan pa rẹ̀ wúlẹ̀ ṣé o mọ̀ pé orúkọ rẹ ni ìyàmójèrè ń dà kiri gbogbo inú àbáyé. ohun ìyàmójèrè kó máa dárúkọ mi ni ah, ah. bọ́rọ̀ bá ń dùnyàn bó ṣe lè wù èèyàn ló lè ti ṣe sí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ní ń dùn àmọ́ orúkọ mi ní ń dà kiri ẹ kó mọ orúkọ múra sí i. mo mọ kankan pa rẹ o mo kankan pa rẹ. ọ̀rẹ́ mi bóyá máa lọ bá ìyàmójèrè kó o lọ sọ fún wọn pé o mọ kankan pa rẹ. ọ̀rọ̀ ló ń sọ o mọ kankan pa ọ̀rọ̀ mo jèrè gbogbo bọ́rọ̀ yóò ṣe níyànjú èmi ṣetán àti ràn lọ́wọ́ mo sì ti sọ fẹ́ gbọ́n mi mo mọ ibi tí eh, ẹni tó ṣe iṣẹ́ burúkú yìí wà á sì mú jáde wá wà bóyá ó ti lọ sílé ìyá mojìnrìn tó bóyá ó lò tọrọ rẹ ni o bóyá ó gbọmọ ni o èké tó bá wọn kò ṣe àmọ́ ẹ dákun ẹ dákun ẹ dábọ̀ òun bẹ́yìn ni ẹ mọ gbogbo ilẹ̀ mọ̀ o ẹ mọ̀ pé wọ́n lè wèrè orí mi tí n bá túlẹ̀ ẹ ní dúró o kẹ́nikẹ́ni ó má pààrọ̀ ohun tí n ò ṣe mọ́ mi o ẹ ṣe mo dúpẹ́. mo jèrè mo jèrè. ohun ẹ ti lọlẹ̀ ohun ẹ ti lọlẹ̀ ohun rẹ yẹn fún ti àríre bá wa níbẹ̀ náà ó jẹ́ jí bí jọ lèyí nẹ oyún iná èyí mo fẹ́ mọ̀ ṣé mc náà òun ó nẹ oyún wọ́n lè fọ ni. bọ̀bọ̀dá làkọ̀wé yìí tẹ̀lé bọ̀bọ̀dá jíde wà nílùú lọ́jọ́ ìyẹ̀wò. bọ̀dá hmm. làkọ̀wé kì yóò kà mí pẹ̀lú bọ̀dá làkọ̀wé ṣé òun ó ṣe mc wọn pè wọn mc sọ ọmọ oyún rẹ mo mà dójú tì mí o ọlọ́run ayé ńlá lagun kòkò ẹ ò wọ́n ra ayé mi náà dé. yí àárọ̀ mi kéjì jẹ wá bẹ́ẹ̀ yìí jẹ́ mọ́wọ́ wá mi jẹ mí jẹjẹ mí mọ́. agbowó wá agbasọ wá agbẹdẹdẹdẹ wá wojú wèlé fàáró o làjú òdì o ti ṣẹ̀sìn mo dẹ̀ ṣépè pé ọ̀nà yóò bá amóyún rẹ̀ jẹ́ ayélálá pa ayélálá ẹ̀ mú oyún wọn mú gbé ẹkùn ni ó mà tán o káàtì àṣehìn bẹ́ẹ̀ lè sì kó mọ́ ẹ o ọmọ yìí mè máa ba ẹ̀. mo gbé ẹrùn ẹ yíwèé mú fọ yẹn mo gbé ẹrùn jọ àǹtí ṣé ìwọ wọn gbé lọ́ọ̀dọ̀ ẹ̀mí sí yìí ó ah mama eh, eh, òun mọ kankan parẹ o. àbúwọlá ìwo ti lóyún. rárá o. àìwé lóyún. ẹ wo gbọ́n eh, eh, wèrè ni wọ́n á ṣe. bá a ṣe gbéyàwó àlẹ́ lóyún lè wà. ó tàbí ta ẹ wo sẹ̀sìn ṣé wo gbọ́n. sáà ah, ti wá ṣèyàwó ẹ ń bẹ ọ̀nà yìí mi gbé súwájẹ́ mi gbé dèdèdè wá ṣé wo gbàjà ṣèyàwó ẹ kò sẹ̀sìn lógo búkú pé wá ṣe bí ìṣesí sí mú wọ́ràwọ́ líyà jọ. mo ti gba àdírẹ́sì ọ̀rẹ́ bọ̀dá mi ní Èkó ó ti hàn àdírẹ́sì ló mú yún sá àdírẹ́sì ní orúkọ ọkọ ẹ. rárá màmá ìdí tí mo ṣe wá náà nu ìyá wa mo ṣẹ̀ṣẹ̀ bá gba àdírẹ́sì lọ́wọ́ ẹ̀gbọ́n mi ni àjọ wa lọ ni. ọ̀rẹ́ bọ̀dá ti wọ́ òun ló la gbé oyún wọn màmí lùkúlùkú apánilágbára lọ́hùn. Ah! bẹ́ẹ̀ ni mo ti sọ fún ẹ ṣé wo rí mefọ̀ngá èmi kó èmà lókè èmà èmà ta ọ̀làjú ya làjú yìí ọ̀làjú abúlé ya là yìí ẹ̀hẹ́ ti gun wọ́ọ́ bà tiẹ̀ jẹ́ ẹ ṣe pọ́ gọ̀ ni yẹ́ ìbá ṣe pọ́ gọ̀ ṣe bó yẹ gáàdì jọ sàkó oyún ni ó tán ṣe wo rí ó ti gbọ́n jù ẹ lọ ìbéèrè gbé ṣùgbọ́n orí ẹ̀ ṣiṣẹ́ bí ṣàgó èèkàn mi ò mi lọ́ọ́ òde mi lọ́ọ́ ìtàn lókun èyí ẹ̀ ọ̀rẹ́ mi yé ayé ọkọ ẹkún ẹ̀mí lọ́bẹ̀ tí mo bá padà wá máa tó na lé yìí jẹ́ àtètè pa èrò yà ń ṣe yín oyún yìí jẹ́ àbá ṣe yìí fẹ́ ká lọ́ bu mi lọ́ọ̀tì ya ya adérelé jẹ́ àfọ̀ pé ibà akọ ẹ̀kú ṣé wo rí tí mo bá bọ̀ na lé yìí wé gbọ́ ṣé wo rí oyún yìí yí mego yìí máa pe ayélala máa pe lẹ́rùn máa pe fàgó máa pe àìrá mo bá pè é dédédé hàn ẹ̀dá bá dúró já bá ba òkun ẹ̀ wì sọmánì abọ́lẹ̀ pè dáadẹ̀ kú kí má ba ẹ pẹ̀lú yín ojú mo bá bọ̀ o. alógo búkú oríra ẹ oríra ẹ táwọn èlé mú inú ara ẹ wo la gbé ọmọ àwọn bọ̀dá ẹ ọlá pàtì ẹ̀jẹ̀. o mọ kankan pa rẹ̀ yá wa. o mọ kankan pa rẹ̀. mo jèrè bá bò wá ni ṣàlàyé fún ìyá pé wọn wọ́n ti titi gbanye mo jèrè náà o má rè o wọ́n wọ́n fọwọ́ fọwọ́ sí wọ́wọ́wọ́ tí mo ọ̀dọ́ bọ̀bọ̀bọ̀dá làkọ̀wé káàkáà tàṣẹ́ báyìí kẹ̀. n ò mọ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀gbọ́n mi fún mi ní àdírẹ́sì wọn òun ni mo ní kí n wá sọ fún ọ pé mo ti mọ àdírẹ́sì ọ̀dọ́ bọ̀dá ọ̀rẹ́ bọ̀dá Jídé o á sì lọ á lọ mú ju àjẹkù ní sọ kí wọ́n rí gbogbo ohun tó ń ṣe. jẹjẹ ká lọ lè ní yìí. ara lè lọ lónìí tó mọ̀ ẹ́ pé ọkọ̀ ẹ̀kọ́ ti lọ àmọ́ tó bá di fẹ̀rẹ̀ nídàjí á lọ wọ ẹ̀kọ́ ẹ̀kọ́. yé mo jèrè ti fẹ́ gbẹ̀mí mi nínú ilé yìí. o ò lè kó ọkọ̀ sì bínú mi tó bá yá ọkọ̀ wọn á rọ̀ tó gbọ́. kí mi bomi wúlẹ̀ jẹ jẹ ọ̀gá mi o ọ̀gá mi o. àwọn ta nìyẹn kí ló ah, ṣẹlẹ̀. Ah, ah, àwọn kan ni wọ́n ní àwọn ń béèrè yín o èdè tó ti ń sọ lẹ́nu òye mi bí èdè China báyìí ni ọ̀hún nfa òhì nígbà tí n sì gbọ́ mo ní ká jẹ́ kí ẹ jáde o. ẹ àwọn wo ló sọ pé ó ń béèrè nísìn. bọ́bọ̀ bọ́dọ̀ làkọ̀wé lẹ́ o màmí nìyẹn ní kọ́kọ́rọ́ ìgbà yẹn jíjí jíwo tẹ̀lé bọ̀ bọ̀dá jídé wà lù kọ́kọ́ nígbà yẹn jíjí jíwo fọwọ́ agbẹ́mi tó tó tó rẹ̀ ẹ̀ ẹ̀ ń sí olú ọmọ fọwọ́ pamọ́ kó kó sáré à jíwo pé jíjíwo fọwọ́ agbẹ́mi tó rẹ̀ ẹ̀ ń sí jíwo tẹ̀lé bọ̀dá jídé wá. ní sùúrù gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nígbà tí mo wá rí mi nílùú kọ́kọ́rọ́ wa ń kọ́ so kí ló wá da èmi àti ẹ̀pọ̀ ṣé mo mọ̀ ẹ́ ni ibo ló wá gbàdé níbà ibo ló gbàdé ibi tó ń sọ pé tó kàn ń ṣe yàmàyàmà. ọ̀rọ̀ yóò lágbà. mo fẹ́ pápá tọ̀dọ̀ ẹ̀ mú sí òòlù ọmọ ìyá kílákílá lè kọ́ nígbà jẹ́ẹ́jẹ́ dáyádáyá ìgbà yóò dẹ̀wọ́ lọ́wọ́ fọ́ wo wò mí tẹ̀yìn mọ́ bẹ̀ yìí wò mí wọlé jáde mi mọ̀ bọ́lá wọn mọ̀ tí tàbí mọ̀ mọ̀ tí ó ní gbà yẹn mú gbà yẹn wọ́n wá padà lọ wéwéwé fọ̀rọ̀ mi jíjí jíwó tó lọ nínú Èkó mo dẹ̀ mí bì mo mí kùn tán akọ̀rẹ́ mi wẹ̀ẹ̀wẹ̀ẹ̀wẹ̀. ó sì lóye Eh, oh. ṣé lè gbádùn ṣáde ẹ ṣó mọ nǹkan tó sọ. mo jèrè mo ra ní ìlú kọ́kọ́ mo ti ra ìwúlẹ̀ ó fún mi náà náà náà náà dírẹ̀ ni. o ò ní jèrè. o bọ̀dà sẹ́yìn ẹ̀yin máa lẹ́ẹ̀mọ̀ ah, o mo mọ̀ yín jù. àti tó mọ̀ pé wèrè nìyẹn ah! wèrè gidi ni wọ́n ọ̀bọ yìí ṣé o lè ṣẹ́ka àwọn pípé ìlànà kọ́tún kó fún wọn ní kọ́ńpá. sórí olórí burúkú ni wọ́n ah, ah. kí ló polúkọ wọn lẹ́ẹ̀kan. wọ́n ní mo jèrè. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ níjọ ni ìfọ́ọ̀tẹ̀ ní fi èrè jẹ sí. àǹtí. ẹ gbẹ́kọ́ ìwọ olórí burúkú yìí èèyàn lòún béèrè wa owó ṣí géètì mo jẹ́ kó wọlé ó ọkọ ní kó wá béèrè pé ṣe àmọ̀ wọ́n rí àbá àmọ̀ wọ́n owó wáyà owó akó wọn wọlé àwọn olórí burúkú olúlọ́yọ̀ yìí ó mú wọlé ìbàyẹ̀wá ace tí o bá pẹ́ tí bá olóyìn lóyìn pàdé tó bá pẹ́. ẹ ṣe kó o máa sí tó ti kó o mọ̀ ní àjà ìjà pásítà. ẹ bá pẹ́ ẹ ẹ ẹ ẹ jọgọ jọgọ ọba bí ẹ jẹ jẹ kọ́ọ̀rọ̀ kò kọ́ọ̀rọ̀ yóò kó kọ́ inú rọ́bìṣì òṣù lélẹ̀ a máa lé bàbá ìlànà a máa lé bàbá ìlànà. Ah, fine girl báwo ni. i'm fine. ah ah kí ló dé tó ń rìn nínú òrùn báyìí kí ló dé tó dúró sí báyìí. yes mo rí báàgì táwọn àti mo ṣe dúró. wá o ò rí báàgì ah, ah. ṣọ́ọ̀rùn báyìí náà ló lọ àbí. mo lọ sọ́dọ̀ rẹ mi. tó bá máa ń ṣe mo lè sun ẹ síwájú ṣá. ok kò sí wàhálà. ó yá wọlé wọlé wọlé. Ah, tó bá pẹ́ jù nínú òrùn máa dúdú náà. sorry díẹ̀ ṣó ṣàwá ok. yóò dé o sì táìmù ṣó mọ̀ pé o ṣe wáyé ìwọ náà pọ́njú ìwọ náà lẹ́nu pọ́njú ìkọ́ mọ́kàn ní kí n sáré wá mọ́kàn lẹ́nu orí ẹ̀ bọ́ jẹ́ ká sáré ṣe nǹkan tá a máa ṣe even ẹlẹ́yìn gan ni mo kó jẹ jù jẹ́ ká ṣe yóò ṣe. ní sùúrù ní sùúrù ní sùúrù mi ti yẹn náà màá kọ́ sọ̀rọ̀ price mo rò pé bá pé nǹkan tó máa sọ fún irú àwa ni pé ah, ẹsà ẹ ṣe mí dáadáa o nítorí ọjọ́ iwájú máa dẹ̀ ṣe é dáadáa big boy làwa nígboro náà o wá ń ju price fún mi ókè èlò ló fẹ́ gbà nàmbà twenty k. báwo ló ṣe ń ṣe báyìí náà ara wọn máa sọ fún yín nìyẹn tẹ́ bá ti pàdé ọkùnrin bàbá aláyé làwà ẹ má máa fún àwọn ní price. n tẹ̀lé kó máa sọ pé bíi five hundred thousand naira lówó ẹ̀ twenty thousand naira ok máa fún ẹ thirty k. wow yes my baby ṣé mo bó kú ẹ̀jẹ̀. yes so money yeah my baby wọ́n fún ẹ ọlọ́run. really yes, wow this is what i like. kí ni nǹkan tí mo rí no no excuse me kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí díẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe pé bóyá pé anything o ṣọdẹ rí bó ṣe ń wo ìjọba pé mo sọ fún ẹ ní alẹ́ àná pé a máa ní ìdòṣìṣẹ́ pé mi ò láì bóyá jẹ́ pé ìwọ nìkan ló ń dá ṣe iṣẹ́ nínú ilé yìí so bí mo ṣe ń drive ẹ̀ eh, mo kàn rí ni pé ó wá dá mi lóró lòun wá ṣẹ́ ni mo ṣe gbé wá sínú ilé so mo wá ju gbogbo kitchen mo ti ṣe fún mo wá ní kí n ṣe bedroom náà fún bó ṣe lóun mọ bẹ́ẹ̀dì lé dáadáa rẹ̀ mo wá ní kó tiẹ̀ lé ẹ̀ kí n wo bẹ́ẹ̀dì náà ló fẹ́ lé mo fi dìímú láti ẹ̀yìn ẹ̀ o kò ń ṣe pé kìnìún sọ. tó ya wèrè. èmi. ṣé orí ẹ̀ ò burú ah. èmi wá lé bẹ́ẹ̀dì just look me from head to toe ṣé mo jẹun tó wá lé bẹ́ẹ̀dì mi báyìí kàn wò mí látòkè délẹ̀ náà wọ ọmọ tó ṣe dùn ṣé mo jẹun tó wá lé bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀dì ò ti wọra ẹ̀ lórí má ṣe ojú má yẹ kójú ẹ̀ jábọ́ sílẹ̀ lẹ̀ ikú bí lè ṣe bá ẹ sọ̀rọ̀ eléyìí tó dàbí ọ̀rẹ́ tó ń kó tẹ̀lé gún lẹ́yìn yìí eléyìí lanu nínú ilé tèmi. ẹ gbé àwọn ayé bàbá mi ṣí ẹ èmi jù <laughs> i'm not just listening to yourself are, are you are you stupid or something ṣé o yá ni hey no no no o ti yẹ Eh, excuse me o ti yẹ ìyá rẹ ọ̀rẹ́ eléyìí tó dàbí ọ̀rẹ́ tó kó tẹ ìkúnlẹ̀ yìí lẹ́yìn lanu nínú ilé tèmi ó sọ̀rọ̀ ìwọ abálàrú ẹ nínú ilé mi no o tètè da o ti yẹ ìyá rẹ ọ̀rẹ́ dì ìwọ eléyìí máa ju ẹnu ìgbà tó ń di ẹ̀bùn ẹ̀rù ò bá ẹ̀kọ́ ẹ̀dẹ̀ bá ló ń bọ̀ nínú ilé onílé aya ọdẹ fi ẹ́ wà á mọ̀ pé ò ní ṣerú ẹ̀ mọ́ láyé irú ẹ̀ irú ẹ̀ eléyìí tó bá túra ẹ̀ tó bá túra ẹ̀ wà á mọ̀ ṣerú ẹ̀ mọ́. fẹ́ gbá mi létí ẹni bó ṣe rí. àdìẹ ah, bébì kí ló ṣe ẹ́ ah, láìdé láìdé kí ló ṣe ẹ́ náà ó dẹ sọ̀rọ̀ kí ló ṣe fún wẹ́ẹ̀fì mi náà ó dẹ sọ̀rọ̀ náà. ẹ tí ì rí kankan oh. ẹ ṣe bẹ̀rẹ̀ nílé yìí nípa tó bá fi ojú rí. ẹ ló jẹ bébì bébì. hello ẹ eh, kí ló yí hello kí lẹ sọ ẹ eh, eh, ṣẹ́gun ẹ pé ẹ ẹ ń ṣí nọ́mbà pè ṣá ẹ èmi múdàṣí náà ni mò ń sọ̀rọ̀ náà ẹrù mi ọ́fíìk yé díẹ̀ díẹ̀ wọ́n lẹ́rù ẹrù mi tó ń bọ̀ láti Germany wọ́n ló ti six sínú omi. Ah! Ah! kí ni calm down ní sùúrù ní ìlú pé ayé mi ayé mi ti bàjẹ́ ọmọ yẹn tó ọgbẹ ni yẹn sá ló kọlẹ kù tani ẹ wọlé náà ẹ wọlé náà. manda wọn ló ti bọ ni. kí ni sa. ẹrù mi ẹrù ẹrù mi ẹrù eh, wa wọn ló ti sink ẹrù tó ń padà dání. ẹrù

ṣe yín o tó bá mọ̀ ọ́ lòún sọ pé mo dẹ́rẹ́ rẹ̀. ìyá àdúgbò lọ́wọ́ lọ́wọ́ bá ẹ̀ kò sí ọmọ tó ṣe iná ní ọtí mi gbogbo má ti lè sọ pé kò tẹ̀ ìdílé kò ṣe wọn tó ti nà ọ́ yẹ ẹ sá ni ẹ ọ̀rẹ́ mi tí mo sọ yẹn ni ẹ. ọ̀gá o mo dá sí i ah, ah. mo dá ṣàìṣàì ọ̀rẹ́ báwo ni <laughs> báwo ni ìyá. ọ̀rọ̀ ò dáa o mo kàn ń mo fagídí tì ẹ má wọrí ara máa yá ọ̀rẹ́ ṣé o rọrọ yìí o kò ń ṣe hospital rárá o. kò ń ṣe hospital. no no kò ṣe hospital but ọlọ́run akọ́ àmọ́ ṣe jẹ́ ká gbé o mo bàtà máa gbé lọ. jẹ́ ká jọ lọ. ojú àwọn ìlú máa ń gbé lọ. kí ló fẹ́ ṣe mo fẹ́ gbé. má di ẹrù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ sọ́wọ́ o má gbé o nítorí tó bá gbé tó bá gbé wàá kábàámọ̀ kò ṣòre. ṣé mo sọ ṣé mo sọ. ẹ̀dọ́ ẹ̀ ẹ̀ mo lọ ṣẹlẹ̀ tó ń ṣe ilé tó ń ṣe báyìí ilé tó ń ṣe báyìí fún mi náà ó dáná mo dẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láì mòye gbà kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sùúrù mo fẹ́ bí ẹgbẹ́ ṣọ̀kan. dákun ṣé kìí ṣe pé owó tó ní ọlá ẹ ó ní bákan àbí lọ́nà jẹ́ kí n lamọ́lẹ̀ ṣé kìí ṣe pé ó ṣògo owó. ṣé wọn náà tún trust mi ni báwo ni màá yẹ ṣògowó ah, bọ̀sẹ̀ èmi àti ẹjọ́ máa ń rìn tí bá ṣògowó dájúdájú wọ́n náà máa ṣògowó. èmi mọ ìrìn tèmi òkùnkùn oníkùn kọ́ nínú mọ̀mọ́nú o mo mọ inú tèmi ẹ̀lò jẹ́wọ́ fún mi ká lè mọ̀ bá ṣe máa rìn ín Múdàṣírù jẹ́wọ́. sórí gbogbo nǹkan tí mo ní láyé mi pátápátá mo ṣe ẹ̀yìn ọlọ́run ọlọ́run ló ṣòro fèmí mi ò ṣògbówó mi ò lè parọ́ fún ẹ̀ náà. ó fẹ́ jẹ́wọ́ ni ẹ mọ ló ṣẹlẹ̀ àwọn mi ò ní jẹ dá olùkẹ ọkọ oníkú egun mi ti ṣẹyọ nílé ìlú mi ọmọ máa jẹ dá ẹ ìgbàgbọ́ mi ẹ mo kọ. dodo dodo ó ká mi lóhùn ni àwọn ẹrù yìí dà mo ti kọ́ nǹkan sí inú mọ́tò mo sì kọ́ nǹkan sẹ́yìn. ó yà sí sí bá mi sí bá mi sí dami ló ń wo dẹ́wọ̀ bí ọ̀dẹ̀. ẹ bá ṣe sùúrù kẹ jẹ́ kí ọ̀gá dé. jọ kí ni tiẹ̀ náà olókùnrin wo ṣòkòrò lérò kaṣù kí ló kú ẹ̀mí bó tẹ́tẹ́ kó mi fẹ́ra wá mọ́ pa ẹ̀ ni mo ní kó ṣí ilẹ̀kùn yìí fún mi. lólóòótọ́ ń gbà tẹ́yìn àti ọ̀gá ń fẹ́ra yín wò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo wò pé òkun ìwó ruru káwà ruru ni. tí wọn ò sínú fún ọkùnrin yìí ṣá ṣókun ọjà ẹ mo ní kó ṣí ilẹ̀kùn fún mi orí ẹ̀ burú ni kókó sí kó sí kókó rí burúkú tọ̀hún á sí èrè ó máa kó rí burúkú bá mi tó kù ẹ̀ kò sọ màkìnídé màdé lọ́sígẹ̀ ọkọ ikú títọ̀ òkú ìwọ lulu ní wọ́ ọ̀sà mi tí mo mú wá sọ́dọ̀ yìí tẹ̀ fún gbogbo nǹkan ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn ní gbàgbà àwọn èèyàn wá ń rí mi bí ẹni pé láti pàṣẹ mi lọ́lọ́run ti gbàdúrà ẹ̀ bàbá akọ̀dédé rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ohun tó ní bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ pátápátá ìyẹn kan náà púpọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi ti wà lórí ibùlẹ̀ àìsàn ó ti wà lágbèdè àìsàn báyìí àìsàn ti gbá mú mm-hmm. ẹ gbà mí bàbá ọjọ́ òkú. sọ ma wípé ìtọ̀sẹ̀ ló ọ̀dọ́ tá a bá ta àátọ̀ ni. ọ̀pá jìnnà ọ̀pá jìnnà jìnnà ọ̀pá jìnnà o mo fẹ́ kó sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wá ó yá mo fẹ́ kó sílẹ̀kùn bẹ̀ kó o tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí bó bá ṣe rí ni kó o wí o mọ̀ pé wà ńlògèrè ta ó ní kẹrẹ yọkẹrẹ kó nílẹ̀kùn kó sílẹ̀kùn bẹ̀. ayítakú ọ̀tá omi òjijì fíòfíò ẹ̀yà àjílẹ̀ ọ̀run. a kú mi ọkùnrin kan má fìyà jẹ mí káwọ́kùnrin kan mọ̀ fìyà jẹ mí lẹ́mọkùnrin bá tẹ̀lé bọ̀dá jíde wá o ọ̀rẹ́ ewúlé ẹ̀gbọ́n mi ló bá tẹ̀lé wá síbi kọ́kọ́rọ́ ìjọ náà lọ lọ́ba lé òun òmùrìmọ̀ mc o tọ́pa tí ò kú ó lé òmùrìmọ̀ kọ́kọ́ sáríà fún gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ń bẹ nílùú èkó òun òmùrìmọ̀ wọn lọ́ba lọ́gbọ́n àyíníkà yìí ní padà ló bá bá ń lájọṣepọ̀ lóyún bá dé nígbà tí ẹ padà lọ sílùú èkó kò mọ̀ dágbére n bá tún pè é ló bá pa fóònù ah, mo mọ̀ ṣe eléyà o eléyà yìí mọ̀ pọ̀ o ìyá mi fìyà jẹ mí wúlé ọ̀rẹ́ mi bá fún mi ní àdírẹ́sì rẹ̀ ló bá lóun ò ní tẹ̀lé ń e lọ o bá ní kò burú n bá mọ̀rẹ́ mi mi n bá mu lẹ́yìn nígbà tá a fi wọ̀lú èkó aṣèlú èkó jìnnà pátákì délùú èkó ilẹ̀ ti ṣú lábàdébẹ̀ o níṣẹ́ ló lé mi àtọ̀rẹ́ mi bí ajá ó lóun ọmọ mi rí ó mọ̀ fi wá ṣẹlẹ́yà o abẹ́ ẹ̀ sọ àwọn tí mo ń ta bisikíìtì kankan bẹ́ẹ̀ lèmi àtọ̀rẹ́ mi sùn sílẹ̀ fún mọ́ ẹ mọ tó dùn méjì ajé tí mo dà sírù ń lò lọ́wọ́ nílùú èkó báyìí tó fi nífọ̀ tó lè kánná tó dolówó tó dọlọ́rọ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi kí wàá ló fẹ́ ká ṣe fún ẹ báyìí. náà ẹ ṣe yèyé mo fẹ́ kẹ́ ẹ bá ń gbàjẹ́wọ́ Múdàsírù kí ṣìbọn láṣìbọn ló dé bá kí ilé ayé Múdàsírù kí ilé ẹ gbóná ọ̀nà ẹ gbóná kí gbogbo nǹkan ẹ gbóná kí ṣìbáṣìbọn kọ́mọ̀ làjẹ́ mọ́ kó rí kó réwé ńlẹ̀ báyìí ó pẹ̀lú owó nǹkan tí mo fẹ́ nù. yèyé èmi ò bá wà ní ìdálábàá ní pé ká rán òkú tó omi kó lọ ilé Múdàsírù kó lọ ṣe bẹ̀ṣẹ̀bá láṣìbolo kó gba jí ọwọ́ rẹ̀. oko tó mi o ìwọ ló lọ jíṣẹ́ náà wá fún wa àṣẹ́gun. àṣẹ́gun. ìyá kàná. Mo wí náà jíde sọrí ó gbọ́ ò ní kú mọ́ irọ́ ní jẹ́bẹ̀ ká wí fún baba aláwo tí bá ń dífá ká ní ọmọ wulẹ̀ dífá mọ́ ká sọ fún oníṣègùn tí ń ṣoògùn ká ní ọmọ wulẹ̀ ṣoògùn mọ́ torí bẹ́ẹ̀ sùn bá jókòó tán èṣù ń lọ bó bá ń gbẹwúrẹ́ kó wọ alápá tàbí kó kú bó bá wọ àgùntàn kó wọ alápá tàbí kó rọrùn àrèmábọ̀ òrì ọ̀rọ̀ bátábàtà bàtà ń lọ pátábà lábàtà ńgbà tí tábà dá bàtà tán lẹ wá ń sọ bátábàtà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ sórí ìpín tó mú wá bí nǹkan ló dájé fún o níbi tó ti lọ rè rèé mú ìgbín ìwá ìgbín gidi kan ló mú wá ọkọ mọ́gbìn wá lásán ni ìgbín tó mú wá nǹkan ló sọdà lájé níbi tó ti lọ rè rèé mọ́gbìn wá gbàrà tá mọ́gbìn yìí àjẹjáde kúrò lára ìgbín wò àmọ́ bí tájé rẹ ti wá rèé ọmọbìnrin kan bẹ tó ń rè tí wọ́n jọ ń ṣe wọlé wọ̀de tí ń fẹ́ nítorí atọ́nà tọ́nà fún mi yí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló bá pàdé àbí tó fẹ́ nùlú gangan. níjọ́ tó bá ọmọbìnrin láṣepọ̀ pa ńlá jẹ́ wo ara ọ̀rẹ́ rẹ yìí ńgbà tá jẹ́ òun wá dé tán ńlá yọ̀pọ̀rọ̀ wá bá ọ̀rẹ́ rẹ ní wá ń wo ọmọbìnrin bí wèrè ní wò bí asínwín ní wò bí ẹni tó ń wò lé bá ṣe mọ́ ńgbà. mo jìrì lọmọ tẹ́ ń sọ yìí sẹ́dẹ̀rí kó tó di pé ó lé ọmọ yìí dànù ni mo ti ń ké pé fi ọmọ yìí lọ́rùn sílẹ̀ jẹ́jẹ́ ẹ̀ ló jókòó ìwọ ló wá kàn náà o fọmọ ọlọmọ lójú tán o ní kó máa lo òfẹ́fẹ́ mọ́ mo kékeré àgbàkúntẹ̀fẹ́ nú ẹ̀ bàbá ìjọ torí ọlọ́run. sọrí ọ̀rẹ́ rẹ tó ń wí wọ́n ti di aṣọ rẹ̀ mọ́ wọ́n ti yan ọwọ́ ń bẹ lára rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ só yẹ kọ́ ta ọmọ alájẹ́nu ńgbà tí wọ́n wá di aṣọ rẹ̀ mú tó ń lọ aṣọ òun ń fàyà ó rò pé wọ́n jaṣọ òun lẹ̀ ni wọ́n daṣọ ló fa gbogbo tó ń ṣẹlẹ̀. òun ló fa nígbà tóun ti bọ́ ọmọ oúnjà ọmọ wa gbajẹ́ kúrò lára rẹ̀ ọwọ́ á fi dá ìsàn padà sí lára ah! tó bá jáfira kó tó wá ọmọ náà kàn kórè bẹ̀ orí àìsàn ni ó kù sí ó sì lè mọ́ lòun ọmọ tí ó tún fi kú. bàbá àbí kí ìfẹ́ kan lọ gbé wá síbí. èèwọ̀ ah! nítorí tí òun ọjọ́ mọ̀ òbí tí ìbá ọjọ́ mọ̀ òbí ní ẹ̀ka láti wọ bí ní gbọ́ ọ̀rẹ́ rẹ wá èèwọ̀ ni. òkú àtọ́ ẹ̀ ń bẹ̀ wọ́n mọ gbé èèyàn bí àwọn ọmọ àǹfààní tó ní wọ́n tó wá bí o ẹ lórí ìwọ nìkan náà ẹ lórí ibẹ̀. lẹ́yìn tó bá dọ̀bálẹ̀ tán ìwọ náà bá dọ̀bálẹ̀ ẹ jọ bẹ́ẹ̀ ẹ tún máa wá abẹ lọ́hùn pé kọ́ gbọ́. o gbọ́ kó o tó lọ nísìn n ó bu ẹ̀pà kan fún ọ o lọ rèé lò fọ́rọ̀ rẹ̀ hùn kó lè lókun nú tẹ́yìn méjèèjì ó fi lọ tẹ́ fi lọ rèé bẹ̀ kọ́ mọ́ gbé burú gàjà lójijì n ó fún ọ ní kankan bí wọn náà bá wá ń jáde lọ nísìn kó tó di pé n ó bá o lè kọ́ ọ̀pọ̀ sí lára rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó mọ̀ sí pé bí wọ́n bá fọ̀rẹ́ rẹ̀ lẹ̀ orí rẹ̀ ni wọ́n padà. ọlọ́run bá òní jẹ́ mo bọ̀ mo bọ̀ ní ìsìnkú dà. rè wá o ìyàgò lẹ́ẹ̀kọ́. ọlọ́gbàjìrà gbàjì mi ká ọlọ́gbàjìrà gbàjì mi ká iná gbàjì tútù mú mọ jí mọ mú àògùn wọnú. ìkàwé tiẹ̀ ń mi ni ọ̀rẹ́ ọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n fọwọ́ gbẹ́mi tọ́jú ẹ̀mí sí gbẹ́mi tọ́jú ẹ̀mí sí náà wọ́n fún mi oyún mo tún wá tẹ̀ kó wọ́n wọ́n lẹ́mi bí àjẹ́ ìkàwé ṣé omi ni o mo dájú o mo dájú o. o ní bínú sí mi ni ọlọ́run bá mi fi àjẹ́ lágbára lọ. màmá ti dájú yọ̀ táwọn kan parọ́ fèsì jẹ́jẹ́ ìdújọ́ kọ́ ni ti ẹ̀rù o mo lọ́la kọ̀wé mo dájú ọlọ́run. mo jèrè mo jèrè lásìkò mo jèrè ọlọ́run ìwọ náà mọ̀ pé mo láìkẹ́ gidi gan o lè hun mi kí n ṣe irú ẹ̀ fún ẹ ẹ dẹ̀ wá máa wo torí nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn mo ti báyàwó mi jà mo ti lé lọ́n torí títí ẹ bí mo yẹn ń bá ẹ sọ̀rọ̀ yẹn sìn mi ò níyàwó ńlé mọ́ torí títí ẹ torí nǹkan tó ṣe fún ẹ lọ́jọ́ yẹn ó dùn mí gidi gan ọlọ́run sórí bílẹ̀ yẹn ṣe tó sìn kò sóbìnrin kankan bẹ́ẹ̀ ìwọ ló máa máa gbé inú ẹ mo láìkẹ́ ẹ mo jèrè mi ò ṣeré. bẹ́ẹ̀ wá ní pé mi tọ́ ọdẹ mc mọ́ kàkàkàkà bí. mo jèrè wọ́n mà tún máa dárúkọ pé o tún fẹ́ lọ sọ́dọ̀ mc pẹ̀lú bó ṣe wà yìí o ò lè lọ sọ́dọ̀ mc o ti lóyún tó bá yẹ pé ìgbà tó o ti lóyún sìn ó sì ń dàbọ̀ pẹ̀lú oyún kí ló fẹ́ sọ fún mc pé ó ṣe jẹ́ ṣó fẹ́ sọ fún mc pé ìjù ló wà náà ẹ̀ ni ah no no no no ìyẹn ò lè wọ́ọ̀kì mọ́ bọ́ nísìnyí mo fẹ́ kó máa rí mi gẹ́gẹ́ bí mc máa tọ́jú ẹ̀ ṣebí nítorí owó tó nídìí nígbà yẹn náà lọ́hùn ló fà tó fi fẹ́ fẹ́ MC bọ́ nísìnyí tí ilé gbẹ́gbẹ́ ti tó gejẹ ọlọ́run ti gbàdúrà èmi náà èmi náà ti wà òkè láyé ara mi máa tọ́jú ẹ̀ wo máa dógún máa dọ̀gbọ̀n fún ẹ gbogbo nǹkan tó bá fẹ́ ìwọ béèrè lọ́ọ̀mì máa ṣe fún ẹ máa ṣe fún ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo jèrè ẹ ọlọ́run sọ pé èmi náà ni máa jèrè ẹ náà ni jọ̀ọ́ nítorí ọlọ́run bá jọ̀ọ́ nàìjà torí jí mi máa bọ̀ owó náà kò mú láìkẹ́ ẹ mo sórí lọ́wọ́ tó wáyé sí ìwọ ìwọ ẹlẹ́gẹ́ ló wà wọ́n máa tọ́jú ẹ débi tó yẹ pé ìwọ kan fúnra ẹ inú ẹ wọ́n máa dùn pé o lọ́kọ gidi gbàgbé gbogbo tàtẹ̀yìn wa ẹ mọ́ mi nǹkan ọ̀sìn ṣé wà nílẹ̀. ìmọ̀jẹ̀rẹ̀ ìwúlé bá ìwọ́n jáde. wọ́n jáde o nílé tẹ̀lé mi lọ́lé nínú ẹ kò sí wàhálà wọ́n ṣàtidé ṣàtítì ọ̀la rẹ̀. atọ́lé lánàá yìí. atalẹ̀ ètò mm. bá dé lọ́la máa wá bí báyìí máa bẹ àwọn náà gidi gan ni torí máa mí ìṣọ́ pé èmi àti ẹ̀ àjọ padà sẹ́kọ̀ọ́ ni èkó ló máa gbé látọ̀la so èmi àti ẹ̀ àṣẹ ìwájọ mo date pẹ̀lú àwọn màmá because mo gbọ́dọ̀ fẹ́ níṣu lọ́ka ó kì í ṣe ìyàwó sára o máa fẹ́ ẹ débi tó yẹ pé gbogbo àdúgbò wọn máa máa ṣọta máa ṣe wẹ́ẹ̀dì rẹpẹtẹ ni o wo mo jèrè Ọlọ́run ti sọ pé mi ni máa jèrè ẹ Ọlọ́run bá ń gbọ́ ẹ kò ṣe máa ṣe dé ẹ ẹ sì wà lọ agbára Ọlọ́run kò bá ti mí ìlú bàyà àkàdú ah, bí bí bí mo ti mí pé pé bàyà àkàwá ah, bí bí bí bí wọn náà ọ̀rẹ́ báyìí ọwọ́ àkàtó agbára ọlọ́run ọ̀nà àkàṣíhún rẹ bó bá ti tọ́ la àkàlẹ̀ kó ah, ọ̀fọ̀ wọn yọ mo jẹ bó bá ti tó yìí lálẹ́ yìí. wàá tẹ̀lé mi lọ sí kù. ká wọlé lọ. ṣèdí má tẹ̀lé mi. má tẹ̀lé à. tẹ̀lé ni ṣe wà òkè. má lọ tẹ̀lé ẹ̀ wò má lọ. Ah, my baby mo jèrè mo jèrè mo jèrè. lára ọkọ̀ rẹ. inú mi dùn pé mo padà jèrè ẹ mo jèrè ṣèdí alálùbáríkà ọmọ ni nǹkan tó bá ti wà nílẹ̀ ni máa jẹ. kúlùkúlù sáò òjò tí bá luwẹ̀ òjò pàǹdà farapamọ́ láàrin ọ̀ríjìnà tó jọjú lówó gidi epo láàrin àlìkámà ṣáàmúgà ẹ̀mú kárara pàǹdà tó ń da lórúkọ mọ́ ṣàpà sinimá ilé lálejò ògbóná prime story tó yà kí lànà pàǹdà ni ọ̀làsọ films nigeria limited àti ìgbéjáde. àgbéjáde kàṣàgbà sinimá ti tún pàǹdà ó kú bá ṣe yọ ipò kúrò lára àlìkámà fida pandamọ yàtọ̀. àwùjọ tẹ ibi tí n bẹ ní ire jẹ́. tọmọ sẹ́tì kó pọ́npọ́ bá òbí ẹ̀ kí ni reason tẹ máa ṣe sọ pé mi ò lè fẹ́. tí ajá bá ń gbó ó ní nǹkan tó rí o. níbo ló ti rówó tó wà lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n mi mi ò ń ṣe ọmọ àgbẹ̀ kọ́ paroko. iná tó jó wọn lábẹ́ aṣọ àbàtì alápàpẹ́ kú tíyẹtíyẹ sinimá ti tún pàǹdà. I better give this go way down love story tó gbóná. written and produced by ọlátúnjí balógun. directed by seun ọláyà. packaged by osman gbadebo. starring adúní adé. ọláníyà fẹjà sanyẹri. rẹmi surutu. saheed balógun. wumi toriola. kiki bakare. níta ìdágbẹ́mi. maofisia. ibrahim Sanje, kobi Olasco, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun panda. panda la kọ́lé eléyìí. ó ti jáde tètè lọ́ra ti àjọjẹ ọdún bí kẹ́ni kan ò ní o àjọjẹ ọdún bí kẹ́ni.